ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وعزل علينا ظل سترك وكفناه من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا لمنا يا من بمنه على قوم موسى أنزل لمن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أعانكم الله الحمد لله الحمد لله الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún ọba dẹ́gbà tó ti wá mùsùlùmí. Alhamdulillah. A ń tọrọ àlèfí ìjọba àti bẹ̀rẹ̀ fún ànàbì sallallahu ẹni ọba dẹ́gbà rán láti bá ma àwọn ará rẹ̀, ọ́kẹ́ àwọn sọ̀hábà rẹ̀, ó tó wá kí àkà pẹ̀lú wọn. nínú àtọ́ ìpẹ̀lú ọjá wà fẹ́wù bàbá àti ìyá wa mọ́yọ̀mọ́lẹ̀ fún bí ìkẹ́wù àwọn àfá wa amáké wa mọ́yọ̀mọ́lẹ̀ fún bí ìkẹ́wù àwọn àná wa àwọn ọ̀rẹ́ wa mọ́yọ̀mọ́lẹ̀ fún bí àwọn aya wa àwọn ọmọ wa fún bí àwọn dúpẹ́ lọ́dọ̀ lọ́pẹ́ tí kò lópin à ń bá bàbá wa àgbà tí ọba tí ààyè ti di sọ́dọ́pọ̀ jẹ́ àríyà látojú ayé wọn tí tún wá ń rí bẹ̀ náà lẹ́yìn wọn ọba dẹ́gbà dákùn wọládà ní kàṣẹ rẹ̀ májèwó ṣètì rò sẹ́jọba ìdáhùn tí wèé mọ̀lú àjẹ́nà àtàwọn àtàwọn ìdìbọ́ sẹ́wọ̀lẹ̀ náà òun náà ni bàbá wa sọ láti dín à ń bẹ̀wọ̀ bá dẹ́dà ọjà rẹ̀ tó jẹ́ wípé ọjà rẹ̀ ìtú láíláí ìwọ́rọ̀sọ̀ ah. àyè ìdí náà pọ̀ rẹ̀ wọ́n náà sàmọ̀sú àbìsúwì ìtọ́parí ẹ̀kọ́lẹ̀ lónìí ah. ẹ̀ ń bá ti lóhùn rú ẹ̀rù tọ́nà ó ti fún un ah. ọba lẹ́dà tó jù ọ̀dáàrù lójú wọn yóò tún dáàrù lẹ́yìn wọn mọ́jú ọ̀dáàrù láíláí eléyìí náà tọ́ka wípé ó ti ṣe bú sinmi fún wa yóò rí bẹ́ẹ̀ jẹ́lẹ̀ wọ́lọ́dà ní kàtí rẹ̀ ó ti àjẹ́lẹ̀ ìdìbò fún wa mọ́ta àbájẹ́ ṣe bẹ́ẹ̀ jẹ́lẹ̀ wọ́lọ́dà ní kàtí rẹ̀ nínú ìsìláàmù wa táà bá ti rí náà sùsọ̀rí látọ̀dọ̀ ṣáárí ìpé ẹnì kẹ́tì wà lóòkẹ́ àgbọ̀nà sọ pé ọlọ́mọ tó fi wọ́n ṣe láyé tó ti dínràn wáyé tí èsì ìsọba alábòsí ah. tọ́lẹ́ tọ́ba ti ṣe báyìí ìtúwọ̀ náà ó ṣe fún un ọ̀rọ̀ àbáni kẹwọn àbáni jẹwọn àbáni ìjàbọ̀ wọn àwọn adúpẹ́ wípé dídà ẹ̀yìn wọn o náà ni pé o fún wọn ní àwọn ọmọ rẹ tọ́jà pé tí wọ́n bá gbẹ̀yìn èèyàn kọ́kẹ́ èèyàn ọbalẹ̀ wọ́n lọ́ọ̀yìn òṣìṣẹ́ àtúnṣe wọn fara pamọ́ fún mi wàlúwàlú wọ́n farapa ń gùn bá gbà ní ẹ̀dẹ́dà ẹjẹ́ mọ́ ojú ilé o àwọn kó èmì ń kéwú ní maka mọ́ mọ́ ń sọ fún pé tí gbogbo ọ̀nà bá ti ẹ̀fẹ́ bí ọlọ́run ó lò bárakọ́tùlù búkí àfẹ́yìn ìtàjẹ́yìn kéwú lọ ẹni tí tọ̀wáfọ́ ọmọ tọ̀wáfọ́ ẹni tí yẹnà bí lọ́mọ yẹnà fílà ẹni tí sàgárù lọ́mọ sàgárù mo lélẹ́yìn náà tó ń tà àti gbogbo rí fín tó ń jẹ́ kìí ṣe ìdíkà bá láti ṣàjọ ọlọ́run máa rùn mẹ́yìn wọ́n láì ṣàpà àpamọ́ fún mi tí mo gbọ́dọ̀ kọ̀kọ́ máa bẹ̀ wọ́n wípé kí ẹnìkan jẹ́ mùdí kọ́dá lè tó lẹ̀ kó máa rè ọwá máa ṣe báyìí wà láì mọ́kọ́ rí ẹ̀yìn ni mo kọ́kọ́ rí ọlá yìí ò bòrí lójú ìmọ̀ yìí ò bòrí lójú ìsáàbẹ̀ fórí rẹ̀ يقول لهم قد قد العلم أفضل مطلوب وطالبه العلم من أكمل الناس ميزانا ورجحانا من أكمل الناس ميزانا ورجحانا من أكمل الناس ميزانا وارجحانا العلم نور فكن بالعلم معتصما العلم نور فكن بالعلم معتصما إنه متفوزا لدى الرحمن مولانا إنه متفوزا لدى الرحمن مولانا إنه متفوزا لدى الرحمن مولانا نعم ففي النجاة والخير أجمعون فيه النجاة والخير يجمعه أجمعه ولجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا والجاهلون أخف الناس ميزانا Ayẹ̀rẹ̀ ilé mú yẹ ọpa ọ̀fẹ́ ìbẹ́ ìta أو رافعا الباب فما ظننا ببيت كان مرتفعا وفيه العلم يرفع بيتا كان منقبضا والجاه يحفظه والجال يحفظه لو كان ما كان والجال يحفظه لو كان ما كان أفهم الدكتور شو

Gbàgbàlẹ́dẹ́. Mo ń tètè mi lọ, àwọn àgbàlagbà ní tèèrè wọ́n ní kí n làkáyẹ̀ tó ọ̀fẹ́ fi dásí mìíràn inú tí mo jí lọ́dọ̀ iná ni mo fẹ́ dásí mo ń tètè mi lókè ìtẹ́kọ̀ọ́fẹ́ tí è bá ṣe bí ẹ́ ti ní ní ẹ́ ti pè ní kápẹ́ bí ẹ́ ti ní ní ẹ́ ti pè ọ̀pọ̀ tẹ́ni àfáà mi ń pè mí fọ́n fẹ́rẹ́ mi ń tẹ́ mọ́lé àwọn èmi náà nǹkan àmà tí ò mi ń kéwú lọ àà báà mi ni wá lọ ọkọ̀ mi táwọn èèwẹ̀ wọ́n ará fún láì ìbínú mo ah. ah. ń tètè mi lọ ọkọ̀tẹ́ ni tọba jẹ́ pé bí ti ní ní ẹ̀dì mo ń tètè mi lọ́kẹ̀ ìṣẹ́kọ̀tẹ́ tọba jẹ́ pé bí tí wọ́n bá pè bí ti ní ìṣọ́kọ̀tẹ́ àwọn ẹ̀fún ọ̀la ó wá ń pè mí bí tí wọ́n ti ní mí kí wọ́n sọ wípé mò ń ṣe tèmi lọ ọkọ̀tẹ́ ni mí ọlọ́pàá ti alọ́pàá

Àkòrí ẹ̀kọ́ lára dọ̀pọ̀, lábò ní lọ ìrìn gbéraga náà. Aláwọ̀ máa sọ́rọ̀ ẹ̀rọ. Kò sí lọ́rọ̀ yìí tẹ́lẹ̀. Alhamdulillah. Bàbá ìmọ́ká. Kò sí lọ́rọ̀ yìí. Lábò ní lọ, ìmọ̀ ìrà Àwọn tí a ti ẹ̀ ń pè láàfáà wáyìí inú wájú wípé ààkẹ́ ó bí sáàtì túkéúké ọlọ́run ṣe o. Ìlẹ̀ tàwà ààbò àmì ní ẹ̀sọ́ lè mọ́tàkì wà bí ìtàkì yóò ìlàlẹ́ màá kò ní parẹ́ ilẹ̀. Ó ti kúrò ìdí odò ká bí odò. Ó ti kú bí ọjà kò ní túbí ọjà. ọ̀rọ̀ ní ẹ̀kọ́ yìí kò ní ijọ́ kejì ọjà. àwọn ọjà tí a bá ná mọ́ndé tí a bá ní bẹ́ẹ̀ túzé nílọ báyẹ̀. mọ́ wá kí gbogbo àbúná òṣè wà úsọ̀tù ṣe họ́ ìbàtẹ̀nù láti bí tó ti bẹ̀rẹ̀ débi tó dé èdè ayédè egú ṣẹ̀tọ́ òní ti bá yín ẹ máa gbọ́ ayé ní kọ́rọ̀ ẹ màgbọ́ ayé ní gbangba ẹkú oríire o ẹkú kú oríire òsókè ẹ̀kọ́lọ́bà àjọ túká kẹ́yìndì kan ní bàdàn pẹ̀lú ìdùnnú àtayọ̀ ìfọ́gbàládà ọ̀bá ọkàn dárẹ̀ láàá láti haramaini huwa mahdiyun sahihun Ọ ọlọ́run ìkọ́ rẹ̀ lẹ̀. mo wá kí fi gbogbo wọn kí gbogbo àwa tọ́lábà nítorí pé èmi náà máa dí yìí máa dù ẹ̀dẹ̀ Ọdụ máa dù ìbàdàn náà ni ọ̀dà tí bá bọ̀ sàádà fún mọ̀ sàádà <laughs> yọ́rọ̀ wá sí Iṣẹ́ ẹ̀fọ́ramá sí àjìnà tí ó fi mú, ẹ̀rú ah. ọ̀fọ́ramá o, ìbáyé ìjọlọ́ bẹ̀. Yára bè. Ọ̀dà ẹ̀jọ́ ẹ̀ ṣe nífẹ́ àwọn àpá àwà tí wọ́n fẹ́ jáde ẹ̀ nífẹ́ wọn, gbogbo ẹ̀tọ́rọ̀ yòókù. Kíláàsì wọn yìí, só ní kíláàsì oríire tí ìwé ẹ̀rí ń tẹ̀lé àbí kíláàsì ìwé ẹ̀rí tó rí lẹ́tẹ̀tẹ̀ wà dé من ينوب النقبة ممن دونه من الطلبة هم نقباؤكم وأريد من دونه àwọn ọ̀gá iṣẹ́ bẹ́ jáde wọ́n ní ṣàádà làwọn gbé wájú wọ́n gbé ṣàádà tẹ̀yìn èmi ò sì ní gbà èmi ní ṣàádà ní bẹ́ wájú ṣàádà wá tẹ̀yìn èwo نصيبنا طالب متميز طالب متميز ومتمرس طالب متميز ومتمرس ọlọ́run jù náà bẹ̀rẹ̀kà wọ́n gba ṣàádà oríire wọ́n ti sóríire ọ̀rẹ́ ní wọ́n tún wá gba ṣàádà kí ni o ṣàádà oríire bí ìdínlẹ̀ láì tààlà jẹ̀máà tí ń bá sọ̀rọ̀ gílé nìí alìmọ́lù alìsìlámi orin tó kọ́ọ̀lẹ̀ mọ̀ fẹ́ gbé o ní ìlórí tó tó tí mọ̀ fẹ́ kọ́ alìmọ́lù alìsìlámi ó ní bá àti bẹ́ẹ̀mì tí mọ̀ ń sọ́rọ̀ tí mọ̀ wá jẹ́ bá àlá bí bá àti ọba sí ìṣẹ́ tó tẹ̀ kò sí sí bá àlá mọ̀ ń máa máa dojú àgbọ̀gbọ̀ àwọn atọ́lábà ṣùgbọ́n máa dá sọ́bù ṣàdá nìkan tó dámú lọ́tọ̀ padà jama'a man arada an yata'allama al-ilma ash-shar'i la budda lahu an tí gbogbo ẹ máa fẹ́ kọ ọ gbọ́dọ̀ kọ́ nítorí ìtọ̀ náà eléyìí lè bọ́ níbẹ̀rẹ̀ ìfìdírọ́pù wà ó ọ̀rẹ́ wá kan bẹ ó ní ohun ọ̀fẹ́ kéwú ṣùgbọ́n àfọ́ àkan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ àwọn kò ṣùgbọ́n ní ẹjẹjẹ ní pẹ̀jẹjẹ wà ẹ̀rọ bá ti kéwú èèyàn máa jẹjẹ kìí sì kè a máa dàrú àní àmà dàrú sílẹ̀ ó torí adìẹ lọ kéwú nù ṣùgbọ́n bàtà wá kẹfẹ́ tàrí pé àṣẹ àmọ́ nà tó ga ni ó sì dà kárọ àníyàn wa padà sọ́dọ̀ ọba adẹ́dà wípé ní ìwà ìmà ìtorí nǹkan mìíràn torí ìwọ ọba adẹ́dà ni torí mímọ̀ ọgbà kí wọ́n ń fún nǹkan mí nígbò òye mi tán àti kọjá torí rẹ̀ jẹ̀máà ẹ bá wọ́n mẹ́ ìtorí ọlọ́run ó lò ó ṣùgbọ́n kọ́kọ́ máa retí ebi kọ́jọ́ mẹ́rin ó yóò ṣùgbọ́n ọmọ akọ́kọ́ retí ebi kó tó padà yóò ẹ̀rọ ń wọ́n mẹ́ yìí nítorí ọba dẹ́ta ààrí lára rẹ̀ kò sí fóònù tí ó gùn jíjà lọ nílò iPhone 17 iPhone kẹ́lẹ́ o kò sí ní kúrùkù títà kí wọ́n bá dákọ̀ pé Samsung ìfẹ́ jáde yóò kò yóò yà lọ́ra tí wọ́n yà ẹnìkan fẹ́ ta jí a pàtàkì mẹ́jì kìtàkìtà orí kọ́lé lórí wọ́n 1000 naira ṣe àìsí wọ́n ni tí ò lè bá wọ́n ti ìdí ìlú fóònù 1 million plus àti kọ́kọ́ bá yé débẹ̀ ẹni ó bá jẹ́ kútùrú ọlọ́mí ti ń wá máa kí ni tí ó kò bí lẹ́rẹ̀ẹ́ bí yóò ṣe máa yù sínú ilẹ̀ àádọ́rẹ̀ ẹ̀yìn èyí ó mú ma lẹ́ẹ̀kì lójú ẹ̀ ní kò ní wọ́n jù ó lè ẹlẹ́ẹ̀kejì ó ní àlẹ́ṣìkìrọ̀rùn iwe. torí ọlọ́run tó kọ́ tí màá wọ́n ti fẹ́ láǹfààní ọgbọ́dọ̀ máa máa wà fáàlì ibi ní ìsìnkú díẹ̀ torí pọ́ wà ní ìtì náà táà ń fojú láyé dáwà. Hàrà zé ìjò sáàrì, wọ́n fẹ́ gúrí ẹ̀sìn jọ kan. Àbúrẹ́dà bá sì wá ń sáré bọ̀. A ní rọ́kìbù olùgbò nǹkan tí a bá pọ̀ nǹkan a ní rútúbà ojúgbọ́ àbí jáwọ̀ ẹ̀rẹ̀ rúkàbù fáàmọ́rọ̀ ọ̀hún fájà táwọ́ alàrúkà àwa ní rìkàbù bìkẹ́sì rọ òun ní okùn ti máa ń wọ́lẹ̀ lára àràkùnmí tàbí ẹ̀sìn tí ẹ̀mọ́ ń kẹsẹ̀ bọ̀ wọ́n tó fọ́ ọmọ wájú kí ọmọ bà jàbọ́ abẹ́gbẹ́ àbá ti wá sáré bọ̀ ọ wá ń rẹ́ okùn yẹn ọfẹ́ ti bọ ẹsẹ̀ jẹ́rùbù sábì wọ̀jẹ́rùbù sábì sọ̀hàbí ìgbèrí ọwọ́ àgbà ìmọ̀ ní ní ilé àwọn àbẹ́bìnà báyìí nínú rẹ̀ wọ́n ni yá Abdullah fatumsiku li wà ń dà ibnu ammi rasulillahi sallallahu alaihi wasallam ìwà lọ́wọ́ bá lọ́wọ́ bàbá tó bí ànábì wa ẹgbẹ́ rẹ̀ ní bàbá àti ẹ̀ṣẹ́ àbábùrò rẹ̀ ní bàbá rẹ̀ ọkùn bàbá rẹ̀ jẹ́ sí ànábì wa àbẹ́rẹ̀ bàbá sí ní náà hákàdà kúnnà nàrú bìrúlà ìlà ẹ̀kọ́ tá a kọ́nù bí ẹ̀ṣẹ́ ní ká máa ṣe ilé wọn nìmọ̀lẹ́ ìtì gbogbo òde tó ti bẹ́ẹ̀ owó bẹ̀tẹ̀ kan jẹ́mọ́ ìjámọ́lọ́ àwọn sọ̀hábà wọ́n ní ọkọ̀ tí wọ́n máa pẹ̀ abúlábìnrin masirud wọ́n máa ń pè ní sọ́ọ̀rù síwáàkí wọ́n na àlẹ́yìn gbogbo bí àmì bá lọ òní wọ́n na àlẹ́yìn sáàdì sí ìfọ́dé lázàmọ́ rọ̀súlà mú lázàmọ́ta rọ́júlì ní zílìhì ọba nàbí yọ́ nàbí mọ́ pọ̀ ó súnmọ́ nàbí tàbí fi sọ fún pé yà abúdàlọ́ ìdínúkà aláìyá àjẹ́rìfà àdìsíjà àrùbí ọ̀sọ̀ fún ìlú bíbẹ̀ lọ́sọ̀ àbà ìrìn kí kọ́ sí ìwọlé lọ máa wọlé bọ̀ àwọn ilé yìí àdú àtọwà di oore láìláìpàdánà àbáàd ọ̀gbẹ́nà àbáàd tó pàtí o ṣe bí ìwà ẹ̀kọ́ àtàpẹ̀lẹ́ tó púpọ̀ lọ́pàásáàmì ó ń fi ọlọ́run fẹ́ lọ rí bẹ̀sẹ̀ níjọ́ kan ọ̀gbẹ́nà àbáàd ti bomi tí kò bá aláìjẹ̀bánà bí ìran pé ìjẹ̀lẹ́ àti ọgbọ́n ọgbọ́n púpọ̀ tó ìtumọ̀ ọkùnrin yóò yí ọkùnrin. Wọ́n náà nígbà láti ṣe ṣe àríbìtìlé wọ́n ń ṣù nínú ọlọ́run mẹ́sìtì lágẹ̀ bá ń tún kẹjẹ́ ìlà rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ rẹ̀ wọ́n á gbé káà máa rẹ̀ bìí ẹ́sẹ̀ yóò pọ̀ tó wúrọ́ láàfíà. Àwọn ọmọ. Àyíṣpìrọ̀ kí yóò ní àpẹẹlẹ́fà wọn àfáà ó ti di ọ̀rọ̀ àṣọ́rùn ti tẹ̀yìn ṣe bẹ́yìn náà ti gbójú rẹ̀ kọjá ẹgbìrì bí ṣe rí náà ẹ ti rí tí ma ń mú àwọn èèyàn bá máìkì mú tí wọ́n bá dóde wà má ọ̀kánù àmàkí ọmọdé àdáyé dáadáa ó sì súnmọ́ nílé ní ọba gbà ní ọkàn náà gbà wọ́rẹ́wọ́rẹ́ ní ọba dájú máa lẹ́gbẹ̀ẹ́ ẹmọ wọn máa kíjú ọ̀wọ̀ tó máa lọlé màálìmù náà yọ́ máa kíjú mọ̀ fún ọ̀sán olùwà jókòó wà lónìí ìsáàtò àmì àwọn máa tó túbà lónìí tí a bí ọmọ èmi náà tó túbà ìlú ọlẹ́ni kan ní mẹ́tí ìbẹ̀rẹ̀ tọ̀máyẹ́ ọ̀dá olóǹkọ́ túbà ẹ̀lẹ́ kan ní fílẹ̀ lé ẹ̀mí kan ní mọ̀lẹ́ ọ̀túbà sí ìkọ́ bẹ̀rẹ̀ ọlọ́lọ́lọ́yọ̀ bí ẹ̀lẹ́ lẹ́sùn owó ọkà fi ìsà fún mi ẹ̀mí kan ní mọ̀ lórí nígbà ọgbàrálé o mú fi sí ibìkan ní sáfún kàjọ ọmọ kan ọmọ ọba jẹ́ pé ó ní ìlú ọlọ́sọ̀lọ́ ní tọrúsọ náà ọjọ́ pé ọmọ kábíyè kíláàsì kan àìbà mọ́ kútúbà ń bẹ ní àìbà mọ́ ọ̀gbà yóò olùgbéwẹ̀ pẹ̀lú ìrẹ́lẹ̀ قال الله تعالى وقضى ربك لا تعبد الا اياه وفي روايه الانسان وقد جاء من حديث من حديث ابي وقد جاء فقال مخبر منه Ọgbọ́n bá sáyé lọ. Bàbá púpà ó ní ìṣàlù wọn ni tọ́lọ̀ yọ ní pé òun wá òun fi ilé bí tí ó ti sọ̀kalẹ̀ nú. Ẹ̀yin náà ti gbé wò, ẹ̀rí bó ṣe bùtó. Jẹ̀máà ẹ̀rí tí ń pè ní ìmọ̀ bẹ́ẹ̀ sí ìmọ̀ tó àwọn tí wọ́n ń tọ́ka rẹ̀ èyí ká mọ̀ wípé odò kan ní ta ló lè wẹ̀ tán. Ya Rabbi. Àdìmọ́mù náà wọ́n yọ fún ọmọ ìdáhàrà náà. Ọ̀kan mọ̀ wọn bá àwọn ka ọdún méjì báyìí àfọ́ọ̀mọ̀ mọ́sùn báyìí tí wọ́n fẹ́ bẹ̀lẹ́ lẹ̀ tàbí wọ́n lòkùnrin àgà tí wọ́n wá sẹ́yìn sí ìkẹ̀kẹ̀ báyìí no wọ́n lè máa tó gbé lọ wọ́n tó sájú padà wọ́n lè wà lórí ìgbò wàhálà inú tẹ kékeré yìí záàrọ̀ ibn hajar di misir nígbà tí ibn hajar tí wọ́n gbà lè fi tẹ kékeré yìí wọ́n ní àwọn tí ń rí ẹ̀mọ̀ tí wọ́n dára tó máa rò yẹ nìkan àwọn tí ń rí èèyàn èèmọ̀ nínú tẹ kékeré yìí wọ́n nígbà tí wọ́n ní sọ̀rọ̀ kí á rọrùn rọ́jùn رأيته بالليل إما ساجدا أو راكعا أو داليا أو ذاكرا أو طارئا أو كاتبا أو قائما إلى الجرى متفكرا في مسألة من الفائد لوم عمود لوم بيت أتكلم بابا إما قوة ينجل له إما قوة تذكر له إما قوة كاتيانه إما قوة كوكالو إما قوة لقوة بلتاكنا لا ينتيرو نسي ما تعلق أنه مفائد àwọn àfà àti wà láti ìdí kékeré ẹ̀já òfin àdìsí wọ́n tó ta ní bọ́ọ̀lù rẹ̀ ẹ̀tọ́ sí onírin ibn abdulbari abu umar al-andalusi al-maghribi sọ ń ìdáfà kọ́rùtàfà kọ́rù bí olómi ìdáfà kọ́rùtàfà kọ́rù bí olómi wájá máa kí عظم ما كان من عظم رميم ودع ما كان من عظم رميم كان من عظم وكم أصبحت مصطلحا لجاهي وكم أصبحت مصطلحا لجاهي وعلمي حل بي بين النجوم وعلمي الذي بين النجوم وعلمي الذي بين النجوم وعلمي الذي بين النجوم àfáwọ̀ ìbọn ìbárí èmọ̀ ọlọ́run tí a bá sì ní ẹni kẹsẹ̀ sí nínú ọmọ àtàrí ọmọ ayé tó bẹ̀ẹ̀ tó bàbá ìkọ́bẹ̀ẹ̀ sọ́wọ́ ọ̀nà ìrìnàjò àtẹ̀wò yìí wá tó èyí dín ní òṣìṣẹ́ ìlú àti alìsìnká 1 to 30 ọdún ẹ̀nà ṣe ìdáàbòrò ìrìn alìsìn ààb ọdún ẹ̀nà 1 to 3 àtàwọn tí àmì tí àmì tí àmì tí àmì bàbá ìwọ́n sọ wípé ìdáàbà fọ́rọ̀ ìdáàbà fọ́rọ̀

Jáàtì mi ló kọ́ mú ìsìlámù òlú ẹ̀jẹ̀ tí wọ́n ló sọ gbogbo lọ́yìn. Wọ̀dá máa kààlà mi ah, náà ọdún mi rọ̀ mi. Orí àwọn egun tí a ti وكم أثبتهم طرحا لجاني وكم أثبتهم طرحا لجاني Tàrúnà ìgbà tí máa fi òun mi ta Ìmọ̀ àjí náà tó ti kó àìmọye kú òlòjú ara ìlú àìmọ̀ká. Ọ̀pọ̀pọ̀ mọ̀sáì ló kìnà sí mi. Wà ilé mi hàlàbí báyìí náà lójú mi. Wà ilé mi hàlàbí báyìí náà lójú mi. Wà ilé mi hàlàbí báyìí náà lójú mi. Wà aláàmọ̀ náà mo ṣe ṣeṣe tí ìmọ̀ mi fi wá lẹ́nìí sáàrin àwọn arawọ̀. Ìwà gbé orí ilẹ̀ mọ̀ àrí àwọn ọmọ ìgbé kí ìtumẹ̀ ẹgbẹ́pẹ̀jọ ibi ìlú fẹ́ pẹ̀lẹ̀ rẹ̀ fún almadu islami na lọ Ìmọ̀ ní máa jẹ́ wọ́n wáyàn fún orílẹ̀ tí ò ní ríyàn, sọ́mọ̀ wọ́n àlọ́pẹ́, ah! Sọ́tù tẹ́ ẹ̀bẹ̀ وعلمي الذي بين بين النجوم وكم أقبلت متهبا مهابا وكم أقبلت متهبا مهابا jókòó lẹ́ẹ̀tọ́rọ̀kùn wọ̀ ó lè nítorí pé ìfi tí mẹ́rọ̀dọ̀ mi ìjẹpẹrẹ rẹ̀ ìwà ọba òní ọwà àti ọwà bá mi jẹ̀mọ́ra àwọn ìkẹ́kọ̀ọ́ pé àti ní ẹ̀tọ́ rí àwọn èèyàn bá tó méjì mẹ́ta tí ó bá títẹ̀ lọ fẹ́ sọ nípa ọ̀ bá ṣe rí. Wọ́n gúrù náà bọ̀ àdíkì ọ̀fẹ́lẹ́. Lẹ́nu tààrí. Ṣé rí ìlàwọ́ náà wọ̀ lẹ́nu láti fẹ́ tí àmì náà wọ̀ ti kọ? نعم. آه، آه، نعم. جماعة لا بد ان تحترموا على العلم وقد جاء عند سيدنا الخضري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ان من اكرام الله اجلال الشيبة المسلم والسلطان ثم ثلاثة رحمكم نعم رحمكم الله نعم وحامل القرآن ها غير ال... غير ال... أها وأما لجافي عنه بارك الله فيك أكرمكم الله النبي من لا رافع èèyàn mọ ọlọ́run fún sí ìpọ́lọ ló sì bẹ̀rù ọlọ́run o ní kọ́mọ̀ ìyá àgbàlagbà fún Ah. Bàbá wá pé ìran tuntun. Ṣàábà fún wàrọ́jà ágùnrùn ní ìṣàlámí. Ṣàlámí. Ṣàábà fún wàrọ́jà ágùnrùn ní ìṣàlámí. Láìní ó ní kẹ́ ti ṣe àbà lórí. Ṣàábà fún kí ló ti wọ́n bá ti àdé? Kí ló ti wọ́n wá sí ẹ̀dẹ̀? Àwọn bí ó ṣe pè sí àlẹ́bùnmù wọ́n ti hàn bẹ́ẹ̀ ìwọ ló farabalẹ̀ pé àdúrà àwọn bàbá yìí wọ́n náà hmm. níjọ́ jẹ́ sí ọlọ́run dákùn jẹ́ mẹ́lọ máa pọ̀ sí bá ní paná àdẹ́bọ̀rẹ́ bá ní gbé bá ní ẹ̀rẹ́ dídí ẹjọ́ ọ̀gá ìṣẹ́lẹ̀ wà láti ẹ̀pọ̀ wọn àbáàlì bọ́mẹ̀ kí ìṣẹ̀fáwò náwà mẹ́ àwọn tí ẹ̀jẹ́ ìgbé ìdí ẹ̀bà jẹ́ bàbá àyàwó ọ̀tẹ́sẹ̀ tó sọ wípé òun lágbájá òun lágbájá òun kí ọmọ àwọn báyìí báyìí báyìí fún ẹni báyìí báyìí káwárí pé àgbà rẹ̀ látẹ̀nu wọn kó lè jẹ́ pé ń tẹ́ ẹ̀sọ́ kọ̀rọ̀ àwọn náà ti gbọ́n gbangba kálùjọ jẹ́rì papọ̀ ibi mọ́ bà wọlé nù. jẹ́rì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjẹ́ òbọ̀rúurú kí n tiẹ̀ kí n sọ̀rọ̀ lúwa àdámà èdè ń bá wà á jà lọ́fọ́ wá ń bí ìtọ́jẹ́ ti àmà òjàmà ọwà ń bá ní sọ̀rọ̀ lọ́kànlá gbọ́dọ̀ ẹni ṣùgbọ́n ẹjọ́ ẹ máa ní báyìí pé kí ní ìṣẹ̀ ọ̀họ̀họ̀họ̀ báyìí pàlú sí bọ́ọ̀sì ẹ máa rí àkájúbà lórí sí ìbáyìí ẹ máa sọ kọjá lọ sí kọjá bọ̀. jàmáà ẹ̀wù táyídá irú màtáwọn bàbá ń gbà lánàá tí ọ̀sán dé tí ò ní tẹ́láíláí irú ẹ̀kọ́ ni ti ẹlẹ́ẹ̀kẹ́ ìgbòho akílò ààrẹ afọ́ àwọn àtọ̀wú àdìdá àyàmẹ́ni ó ní mìlẹ̀súnnẹ́bì ayùwà kọ́rọ̀ àwùbá àjú tí a bá lè yẹ̀ jẹ́ jẹ́ ọlọ́run tó ń tẹ̀ láti náà bí àwọn mẹ́rin tí mo fẹ́ máa kà lẹ́yìn ọ̀gbọ̀n tó máa fọ́ wọlé dùṣẹ́ ìbájú ìmúslim àgbàlagbà tó jẹ́ òṣèlú ah. tó ti ewu wàlẹ̀ àálímù onímímà wàsùlùmán aláṣẹ wàlíwálìdù àti òbí ẹni irú kí òun lè yàn ké ṣáàtò kí n ṣáàtò zakaria ṣáàtò hoti alẹ́ àkọ́tù ní ẹ̀kọ́ Ọlọ́dí ṣe orí ìfọ́tọ́kọ́pì gan ti fọ́tọ́kọ́pì a máa sí ìdíwà ní ọ̀pọ̀ ọkà mọ́. Rígbó láti kàjáka, kọ́tù ọ̀gbẹ̀rẹ̀ kò tún lágbàríkà. Bọ́nà àrọ̀sáàsá, ẹgbẹ́ mi lówó tí kò lábọ́ sápá, mọ́nà àtàrí àwọn wà ní òṣè kí ó tó rí àgbẹ́ ìdà ilẹ̀ ti kọ́ ọtí ó bàbá dé. bí ìṣe ṣe wá tọ́jú pọ̀ yìí èèyàn gbọ́dọ̀ mẹ́nu àlá o gbogbo ẹ tọ́ bá ti kéwú tí ò bá ti sí ìtẹríba bí kéwú rẹ̀ kìí ṣe ọmọ ọkọ̀ àlìmáàdù àlìsìláàmì o náà bá rí lọ́dọ̀ àdọ̀tọ̀ àfáà ní تسل العطاش إلى الارتواء متى تسل العطاش إلى الارتواء إذا سقط البحار من الركايا إذا سقط البحار من الركايا إذا سقط البحار من الركايا إذا سقط البحار من إلى الركايا من رعاكم الله متى تسد العطاش إلى ارتوائي إذا استقت البحار من الركايا إذا انتقت البحار من الركايا ومن يدن الأصابر عن مراد ومن يدن الأصابر عن مراد وقد جلس الأكابر في الزوايا وقد جلس الأكابر في الزوايا قد جلس الأكابر في الزوايا لكن وإن ترفع الوضع يوما وإن ترفع الوضع يوما على الرفع من إحدى البلايا على الرفع من أبيها الرزايا على الرفع من إحدى البلايا على الرفاع من هذه البلايا تريد إذا استوت الأساس الولي أعالي إذا استوت الأساس الولي أعالي وقد طابت المنادمة للمنايا فقد طابت المنادمة للمنايا تريد فقد طابت المنادمة للمنايا فقد طابت المنادمة لمنايا أبو عبد الوهاب المالكي àwọn àfáà nìyẹn ẹni tó bá ti fún mọ̀ àárí létí Nígbà tí ń pé ìyà tó ń bí ọmọdé mẹ́rí ní àtìdájá òwúdí máa bá lùwà fúdí àti ìrùkọ ìdí náà tànà òdó máa lànà ìlàsùkú dúlàwò wà lẹ́sẹ̀ jí ó fi máa ó lànà nínà نعم عانكم الله كل المعاري كل المعاري أي معاري جهدوا الفتى وهو من ثوب التقار جهدوا الفتى وهو من ثوب التقار يد بخمس مين أسجد أوديت لكنها فتيت في ربع دينار لكنها فتيت في ربع دينار لا تقلع؟ أما أبلغني ẹlọ ọmú lọ́wọ́ o mọ́ta alì ìtọ́ọ̀ṣù dọ̀tọ́ kò lù pé jámù àtìṣáàmù ni ìtọ́ọ̀ṣù àwọn tó ń gbẹ̀ǹgbẹ̀ tí a pọ̀ mọ́ta tẹ́kùlì ìtọ́ọ̀ṣù ìlàtùwárí àwọn tí ò gbẹ́ngbẹ́n ọ̀nà bí àdámà níjò orí rẹ̀ gbé ó dè bá o. mọ̀tàtà ti ló lẹ́yìn tán ṣú ìlàrò ti wá. àwọn èèyàn lọ sí ilẹ̀ bí omi wọ́n tí wọ́n sì rẹ̀ gbẹ báyìí ìdá tàkọ́tílì bí haru mìnà rọ̀káyá ìdá tàkọ́tílì bí haru mìnà rọ̀káyá ìdá tàkọ́tílì bí haru mìnà rọ̀káyá rọ̀káyá bí mánà àlìbírù àbárù jámù rẹ̀ bí mánà haúdù àwádù ní jámù táa bá sọ wípé òkun òkun ní òǹgbẹ́ngbẹ̀ àwọn ni wa àáwò fún ọ ó ní ẹ̀ṣùn tó ń bá ti mú mi tán gbogbo yìí náà ẹ̀ mú mi kò fún mi kò rọ́ má nígbà wọn wà sí omi fún wọn bá sí kànga fún kànga agolé fókun ọkún kanbọ̀ pọ̀ fún àwọn èèyàn tí ó lè bí pọ́pọ̀ kò mú mi tẹ́ káwọ̀ wá mú mi máa tàá òkú gẹ́ tí òkú wọ́n dúró dè ó ń gẹ́ òrí bí tí ó ti mi jù ya ìdájọ́kọ̀tí bí àárùn mi náà ya nínú èmọ̀ ẹ̀sìn wáyé. Torí tó wà máa yú ti nílá àtọ́ bírọ̀ àmúrọ̀ ni. Bàbá yú ti nílá àtọ́ bírọ̀ ni. Ta ni ó gbá àwọn ọmọ wẹrẹ lọ́wọ́ mú? Amúrọ́dé níbi èròǹgbà tún tí ó fẹ́ máa gùn lẹ́yìn tí ó sì mì lẹ́yìn wàkọ́ ní kọ àjálẹ̀ àjá ní ìzàwáyá. Wàkọ́ ní jàlá sàlẹ̀ àkàábírù sí ìzàwáyá. Wàkọ́ ní kọ àjálẹ̀ àkàábírù sí ìzàwáyá. Wàkọ́ ní jàlá sàlẹ̀ àkàábírù sí ìzàwáyá. Àlìkẹ́ kí wọ́n ní project tó lè kẹ́rẹ́ tó bá jẹ́ pọ̀ ń kọ́ ni kẹ́ ẹ máa gbọ́pọ̀ gbògìnìbọ̀ nínú bí wọ́n wá pé yahoo nu kìrìtẹ́nu wọ́n máa bọ̀ ra lórí kápẹ́ bẹ́ẹ̀ ni ibi títọ̀ tó gbó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fọ́wọ́. ọ̀bẹ̀ yóò ní ilé àtọ́ bírọ̀ àmọ́ra dín ọ̀kọ́dí kọ́ àdálẹ́ àkábírò sí ìzàwáyà. àwọn àgbàlagbà ti àwọn àpá àti a wọn ò jókòó gbọ́nà wọ́n wá bọ́ lẹ́rù pẹ̀lú mẹ́kẹ́ tí lọ fi sílẹ̀ gíláàsì ọkọ̀ gọ́ọ̀nà kí ní lu gíláàsì ọkọ̀ gọ́ọ̀nà àwọn àgbàgbàtẹ̀ wọ́n bẹ̀rẹ̀ gbogbo wọ́n wò náà kí lọ alìmútọ̀ ìyàwó mẹ́ wà nínú tààrọ́ alìmútọ̀ ìyàwó mẹ́ nígbà ọmọ tí ó bá فإن تراه الخطأ يوما ẹjọ́ ẹjọ́ prógámù tuni ọ̀nà tẹ́rí gbàgbádùn ẹ̀mí ká sọ tọ́pìkẹ̀ àwọn àdíkì tí àwọn àfá wa báyìí báyìí báyìí tí wọ́n tú ní ìjẹjọ́ àti rí àti àwọn àtìgbọ́ wọn ìjọ tí bá ti ń japa alárù àfáì ní ìṣígbàrí ìbàláyá alárù àfáì ní ábìrì àrọ̀záyá alárù àfáì ní ìṣígbàrí ìbàláyá alárù àfáì ní àrọ̀záyá a jẹ́ wípé àwọn ẹni ilẹ̀ ìníwọ́ wà máa sọ̀rọ̀ yóò láwọ̀ òkèwú òkè kan ìwọ̀nà máa fẹ́ ẹlẹ́bọ ìwọ̀nà máa fóun kiri kan pépè gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀dákẹ́ fún ẹ̀dákẹ́ fún ẹ̀dọ́ iná àti lọ́kì ẹjọ́ ìṣẹ́ sọ̀rọ̀ ẹ̀dákẹ́ fún ọ̀tẹ̀ẹ̀dẹ̀ ìṣẹ́ sọ̀rọ̀ káàlù sí sọ pé èèyàn sọ̀rọ̀ wà lọ́ọ̀yà àdánwò ní fúrú àwùjọ bẹ́ẹ̀ torí pé ìdá sàwọ́tílẹ̀ àtàáfínú wà ní ààrí ìdá sàwọ́tílẹ̀ àtàáfínú wà ní ààrí ìjọ táyé bá ti gbà pé òkè àtilẹ̀ bákẹ̀kẹ́ náà ni wọ́n fàkọ̀dítọ̀ bá ti mú náà Nádàmà tó lè mànáyà, fàkọ̀dítọ̀ náà tó lè máa náà. Ó sọ̀rọ̀ léjú ilé pàtó láwọ́, àwọn ọmọ ìpínlẹ̀ alùsùn náà. Ṣẹ́rí àwọn alùbíbíà, àwọn ń gbìyànjú nìyẹn. Àwọn tí wọ́n rí nǹkan tí wọ́n gbé ní ọlọ́tọ́jọ́jọ́ kan, tí wọ́n ń là mọ́lẹ̀ kò lè tó kó lè tó pín kó pọ̀ sí àwọn là ń pè ní Àwọn tí wọ́n jogún àtọ́nà bàbá wọn tí wọ́n tún wá tẹ̀tẹ̀ lọ kó tẹ́sí, إذا استوت الأسافل والعادي فقد طابت المنادمة للمنايا فقد طابت المنادمة للمنايا وما جوه لا ينقل كلام عالم إلى شيخه نميمة وما جوه kí ni ṣẹlẹ̀ sí ìbẹ́ ìgboro Nígbè olò. Kẹ́lẹ́gẹ̀ sí kọ̀ wọ́n. Ó gbà lókù ti gbàjẹ̀, lọ́lá ọba àìyàn. Bẹ̀yìn lọ́pù ti kúkúrọ́ mẹ́rin. Láàrọ̀ jẹ́ àtàbádà. Wọ́n wá ní ìsáàtì, ẹbá ìsàdó àfọ́rọ̀fà Ẹ̀fẹ̀ bá jẹ̀ mọ́lá àbẹ̀rẹ̀ ọmọdé ọdún yìí. Àbádọ́ èwo. Àwọn arábìtà ni ọjọ́. Àbítà ló wò. Ipò tí ń gbọ́ ògbò ilé kì í fọmọ kí ó wè. Ààrẹ ìfọlá. Ẹlẹ́ àgbà ni wọ́n ti bóre lóru lánàá. Lọ́gọ́. Ìgbọ́n bẹ́ẹ̀ lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí sáàzù rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí sáàzù rẹ̀. Kì í fọmọ kí ó wè. Nàá jẹ̀mọ́ra wọ́n wá bẹ̀wà tọ́bá jẹ́ pé tòótọ́ náà ti kí ìwójú rẹ̀ tẹ́ ẹ bá ti ń gbóde ọgbà ẹ máa wẹ̀yẹ o gbogbo ẹni tí ọ̀bà débi ó ti so ire má padà orí ìtọ́jọ́ ẹ sì lọ ọmọ lọ àlùmágbàlè tìlárí lẹ́yìn àwọn dọ̀któòrù nìkan ní òjù lọ ó ju èmi lọ́wọ́ Mi èpè sí sí o, ṣùgbọ́n mo wúrọ̀ rẹ̀. Alákùnmọ́lá. Lẹ́yìn àdọ̀tọ́rù náà ló jẹ́ bàbá fún wa. Àdọ̀tọ́rù Abdulwahab, Salahuddin, Aláyíwọlá. Ó tún ó tún kòkòrò tó dákọ̀ ìbábà lẹ́ẹ̀kan. Allahu Akbar adédòfin ìmọ́nà tó wá dòfin ọmọdébò lè fíra láìláì lẹ́yìn ìlú àwọn jẹmọ́ra tẹ ibi táà ti mú mi ẹ̀lọ ọmọ lọ ìdíyàn máa pàmí lọ lómi sí ìtàn o omi èkókan bí ẹ jẹun pa ọ̀kan àwọn àfà ọ̀dàmú náà wọ́n jẹ́ wọ́n dàmú ìwà mọ́ ń sàdúà ọlọ́run jẹ́ ọmọ yọ̀dá ọlọ́run jẹ́ wọ́n dá àdúà tágbà lọ́mọ tí ó rẹ̀ lọ bá di mufti nígbà ọpàdà sí ìlú wọn kò di mufti mufti wá ní ọwọ́ ọ̀fún ọba gbogbo tó ọlọ́bẹ̀ ṣe àti àfáà rẹ̀ tọ̀fọ́ ń kéwú ọ̀rẹ́ ọba ni tí ẹjọ́ dàbàpọ̀ lọ́bọ́ bá pẹ̀lú fíjọ kan tọ́jọ́ ma kéwú fún àfáà tọ́jọ́ lọ́ba pé ìmọ̀ ìgbàlejò ọ̀rẹ́ ẹ̀mí káàjọ dàgbàgbà kéèké ó ní ẹ̀rán ṣùgbọ́n ó ní kí ó bí yín ni kí ìgbàlejò ó lè mọ́ ìlú mi lé ẹ̀yìn gẹ́gẹ́ bí mú fẹ́kẹ́ ìgbàlejò àfáàgbà ti bọ̀ sọ́dọ̀ rẹ̀ tèmi ọba kódà yóò wù mí kẹ́ lọ rẹ̀ pàdé rẹ̀ láti ìloro ìlú kẹwàá máa mú bọ̀ láàfin nígbàtí rẹ̀ lọ́bá di àfá rẹ̀ ẹ̀yìn orí ọba ìsáàdì àfẹ́ àfá rẹ̀ wọ́n wọ́n pé lágbọ́jọ́ ní ẹ̀ láti jí òtí kí ó tún sí mú rí ọmọ ààrẹ fún láì alùbẹ̀ríkà sí ẹ̀tọ́ fún àná ní ọ̀rọ̀gbọ́n ọlọ́gbọ́gbọ́ rí bẹ́ẹ̀ دعوت الله أن تعلوا وتزنوا دعوت الله أن تعلوا وتزنوا دعوت الله أن تعلوا وتزنوا دعوت الله أن تعلوا وتزنوا علوا النجم في أفق السماء علوا النجم في أفق السماء علوا النجم في أفق السماء علوا النجم في أفق السماء فلما أنت موت بعدت عني فلما أنت موت بعدت عني تقول موتومي كده فلما أنا علوت بعدت عني فلما أنا علوت بعدت عني نعم. فكان إذا على نفسي دعائي فكان إذا على نفسي دعائي فكان إذا على نفسي دعائي فكان إذا على نفسه دعاء دعوت الله أن تعلو ọlọ́run jẹ́ wọn máa ga ní. Dáhùn tó bọ́ láńtà ló wà sásí wọn. Ẹ máa ga. Ẹgbẹ́ mi wọ́n bí pé wọ́n máa kí òun ẹgbẹ́ òun fẹ́ fún wọn ga. Ṣé kí wọ́n kàn wà láàrin ibì kan? Àmọ́ búrú lọ. Ní ìgbìyànjú pẹ̀pẹ́ lé. Òní wùlù wá النجم في أفق السماء علوا النجم في أفق السماء علوا النجم في أفق السماء علوا النجم في أفق السماء bí àwọn ti dá gbogbo sẹ́mọ̀ kẹgbàbẹ̀ lónìí nǹkan kò sí nọmbà 1 rẹ̀ ní gbogbo olú ìlàpá ìwọ̀nà làbá àgbà ọgbàgbọ́gbà ṣùgbọ́n pàdà mọ́ àǹtà máa ó tàbà àtà àjọ́gbà ó pàdà mọ́ àǹtà máa ó tàbà àtà ní ṣẹ́lú ọlọ́gbàtẹ́ ìlọ́sákọ́ Bàlámà àlà ó tàbà àtà ní. ọmọ tí òun mi tó kí lọ́rọ̀ mi tó tó sá lọ.

على نفسي دعائي فكان إذا على نفسي دعائي فكان إذا على نفسي دعائي وكان إذا على نفسي دعائي wọ́n ní wọ́n lọ́dọ̀ gbogbo lọ́dọ̀ àwọn tí ò bá rí mi jẹ́ wọ́n máa bá mi láàfáà ní bàbá níwájú náà ni ìwọ ni mú sí gbogbo ìlú ìlónìí ṣe bí àtiwọ́ àtàmàtọ́ àtàrà àdùtò ń ṣe ìsáhùn fún kí lọ bá ní kẹwàá tó fún mi ẹni ẹwà pàdé ìbí ní ìbáwá fún mọ́jọ́ Ìjọ ọba tó lọ́pẹ́ Dr. Ah, bàtà àwọn ibi mú èkú sí ìkọ́ ibi ẹ̀bọ́ òṣè bàbù. Bákanà ìdáni àlá Bákanà ìdáni àlá Àgbàríkà lọ máa jó máa parọ́ mú. Àgbàríkà iná ẹ̀ Àgbàríkà wa náà ní lóòlò òfin raniwẹ̀yí. Ẹ máa raniwẹ̀yí o.

káàní kankan láíláí. ó ìfò. ẹ̀yin wọ́n nílẹ̀ wa ní àkọ́kọ́ yẹn ni mo ṣe bí mo ṣe bí náà bẹ̀tí tí bàyá ìwà wá wá. àwọn máàlù aná màdínù kọ̀ṣíṣùn. mo gbé látàrí àwọ́lù. àdékìlẹ̀ o. àdékìlẹ̀ o ìlà gbogbo gbé ní alìsìlì máa rí láyá yìí ní ìfò bẹ́ẹ̀ bàbá jẹmọ́ ẹ̀já máa wòye o ṣíká sí kíni o àwa jẹ àwọn àfá wa ládùá kìí sí bàtà bá rí wọn nítorí wípé tẹ́ ẹ bá bá wọn funfun náà wọn lé ẹ̀yìn lẹ́gbogbo àmọ́ mọ́ ń sọ tí bá pọ̀ àwọn níwà dáa ní kọ̀dá bọ́mà tẹ́kù gbépè lẹ́nu ọ̀gá rẹ̀ kó sì tọ́ sí pé kọ̀dá kọ̀dá kọ̀dá. Nítorí yọ́ láti yọ́ máa rúkà ní bí ogun orí àkùkọ. Kìí ṣe wà lákìíké. Hmm. Ìní olùkọ́ ná lórí kíni o lórí akẹ́kọ̀ọ́. À bàbá wa gbàgbọ́ làárọ̀ bí wọ́n wà jẹ́ sí lọ́dọ̀ wọ́n náà àwọn ọ̀jọ̀gbọ́n nígbàtí ó mú sẹ̀mí lọ sí tí wọ́n nínú kẹ́yìn òmú gi eléso téèyàn máa ń gbèsò rẹ̀ kó gbìn kọ́ máa tọ́jú ẹ̀ tàbí kọ́ tọ́jú ọmọ àní àbí ádámà èwo ló dáa jù wọ́n láwọn ọ̀jọ̀gbọ́n ní kẹ́yìn òmú gi eléso fẹ́ ẹ̀dá bí àbá mi máa ń gbò wáyé ìta rẹ̀ tí mo mi sì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ọmọ ọ̀dọ̀gbà díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́wáyá yọ níjọ́ tó bá ti pínlọ̀ màmá fàní wa yọ́ wà á tirẹ̀ lẹ́fọ́ bẹ́ẹ̀ni àbá ń jọ lọ tó gun ọrùn rẹ̀ dégi imú rẹ̀ tí fi ń já mọ́ngò kò ní nira bẹ́ẹ̀ni ẹ̀ńlẹ̀ ń kúmọ̀ kò mọ̀ ìgbọ́sàfà rẹ̀ látọ̀ sọ́mọ kí oore rù sáà àdúrà yóò lọ́gbà ó. níbo àtúnjọ mẹ́ta ìsá gbogbo lẹ́ ń kọ́ o. ẹ má sọ̀rọ̀ wà ní jàdáù inú ìmáàní ìmáàní. òun pa òsáàzù ní bọ́sọ̀. mánù ìṣẹ́ dáadáa ni ọ̀nà ọ̀rọ̀ ni ó nífẹ̀ẹ́ àǹtí rẹ̀ débi pé lábáwò tí ìfẹ́ nínú tàn kí wọ́n bí ọkùnrin ní obìnrin ọwá nífẹ̀ẹ́ àǹtí ẹ̀

kí lọ mọ́ sí fún padà ìgbé fàyà ajàbá ní máa ọ̀gbà ètò sí fúlán fàyà ajàbá ní máa ọ̀gbà ètò fúlán ألقمه بأطراف بناني ألقمه بأطراف بناني ألقمه بأطراف بناني ألقمه بأطراف بناني أعلمه الرمية كل يوم أعلمه الرمية كل يوم فلما صدع كبا وانسي كبا وانسي سبسي لبنبه mo ti gbọ́ wájú ẹ̀yọ́ ló bá o bá gbà ní mọ́ká Fàrámà, fàrámà. Ẹgbẹ̀mọ̀ bọ́, márùn bá forí ẹnu kí ni tó sì tẹ̀lẹ̀ ọmọ ọ̀dàgbà márùn bá jáde lórí lọ́kẹ̀ nígbà márùn èdè ó ti palẹ̀ gbogbo ẹrọ rẹ̀ lọ́ba lórí márùn ọ̀kan bí ọ̀nà márùn wá ní ah! ẹ̀ẹ̀ṣe mọ̀ lórí ọ̀rọ̀ mi ẹn tó jẹ́ pé òpó ló mo ti gbé tí mo nímọ̀ tọ́jú rẹ̀ ẹnu rẹ̀ ọgbà òkèlè ìwà máa kán wàrà sí lẹ́nu ṣe ìdàgbà tó fi mú jẹ ẹ̀jẹ̀. wọ́n ní bó fún wọ́dà kúlẹ̀ wọ́pì ìṣe èèyàn fi sọ pé èèyàn rẹ̀ lọ́gbọ́n lóye gbogbo àwọn máa kọ rọ̀míyà bí èdè tàbà gbogbo àwọn máa kọ kódà tó tún kọ ní kọ́ọ́fíyà níjọ́ tí ọ̀kọ̀kọ́ kọ ní ọ̀rọ̀ àkọ́kọ́ èmi lọ́kọ́kọ́ bù

tájà ta ìlú ọmọani. Àgbàgbà nípa ló mẹ́ta tájà lọ́kọ̀ wọlé. Bàlá máa tájà ọmọani. Láti fi sàdáàjì. Bàlá máa tájà ta ìlú ọmọani. Báà dé tàbàtí mọ́kọ́ èmi lọ́kọ́kọ́ ta lọ́fà. Kọ́dà tuntun wà gbogbo bẹ́yẹ̀ tí ó di ọmọ ènìyàn tí lọ kọ́ yìí. Fàlámà tọrọ sáàrìbú, fàlámà tọrọ sáàrìbú jàfàrí. Ní tọ́tọ́ ní pé ìhùn rẹ̀ ìjọ tọ́tàgbà, tọ́bàràgbà tó ti rọ̀ lọ́dọ̀ tó sí, jàfàrí gbogbo èlò kókò lé. Jàmáà gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ náà, níjọ́ ìtálé wọn padà fún hmm. òrìléwọ̀. Ṣèyí tó wọn máa gbé sí ìyàn lọ́rùn bí ẹni wípé ẹwà tí ìjọ ìdájúwà lábẹ́ wọn.

lójú wá kún. nígbà tọmọlé kí ó parí àyíkì bá rẹ̀ àkíríkà àbúrẹ́bà àkíràn tó gbé pẹ́lú tó sì ya ìdáàmúlé tó mọ́rẹ̀ lọ́rùn kí ní ju èyí láì sàtò ẹlẹ́wọ̀n ká mọ́ pàdé mọ́ nìfẹ́ ẹgbàsọ yóò mọ̀bọ́ lẹ́nu kéwú جماعة أقول الحمد لله قلت رسول صلى الله عليه وسلم إن الله وملائكته وعلى السماوات والأرض حتى النملة هذه حتى تابع بين حتى النملة في جذرها وحتى الحوت لا يصلون aláàmù alìmì náàfin ọ̀yọ́ ọba tó gbogbo kẹ àti ọmọlẹ̀ká rẹ̀ àti gbogbo ẹjí ń bẹ́ẹ̀ náà sílẹ̀ tí è dérí àwọn àwúrẹ̀ lẹ́nu oòrùn wa tí è dérí àwọn ẹja nínú òkun gbogbo wọn ní ń fi àdúrà fún àfà akọmọ lórí rẹ̀ ṣùgbọ́n ká máa san 50-50 million lójoojúmọ́ fún tàwa múbì ìntàwà gbàgbé jù bẹ̀rọ. ó ní dìdì wà lẹ́bẹ̀ níjọ́ tí ń parí ẹ̀fà níjọ́ tánfàní ẹ̀ bá dé nígbò látò rántí ìsáàsù ẹyọkanù mẹ́wàá tó bá dà ọmọdé òun ẹ̀rìn ni ó lè mẹ́wàá ní àrẹ́jẹ́ àfáà ilẹ̀ ọ̀kan

عالجوا داء المجتمع بالصبر والتحمل ààrẹ àrùn ó kó àwùjọ ọ̀rọ̀ ìwọ̀n sùúrù àti ìfaradà ní ògùn àkọ́kọ́ tẹ́ ilé ti sí o kí ẹ̀rẹ̀ náà gbọ́nà ààrẹ kì í máa páyẹ̀ lójú tí tí ìṣẹ́gẹ́ lè mẹ́jọ sí ọ̀nà wo nílé gbà ìgbẹ̀láwùjọ sùúrù ni o jẹ̀mẹ́rà ẹ̀yìn níyọ̀ sáàfẹ́ ti pìsáàbù ẹran ẹja tí yọ̀ bá bẹ̀jẹ̀ ẹ má bèèrè orí ibú tẹ́jà ti sinú Ẹwọ̀n tán ìgbésẹ̀ bàbá wa, ó wà sáà dọ̀tọ́ rẹ̀ mọ́ ìdàlẹ̀ mọ́ ilé ìgẹ́ ti tó wa. kàmà gbọ́lọ jẹ̀mọ́ ayé náà rọrùn gbà tí ẹ̀nà ẹ̀nà mú mara ilé o tó ń ẹ̀yìn ti ní náà náà òwe àwọn àgbàlagbà àsìkọ́tẹ́ ló ń pè nǹkan wọ́n ìgbà kan bẹ̀ tẹ́ ń ta pídọ́tì ní 250 naira gbogbo ayé kó ní ìgbà kan bẹ̀ tẹ́ mọ́ ra ẹ̀rẹ̀rẹ̀ yàmì pọ́n nǹkan pọ́n méjì gbogbo ẹ̀ náà ti ń palé yàmgbà náà dẹ́rẹ́sà

tí wọ́n mọ̀ sọ̀rọ̀ tàwàhídù fún wa. gbogbo ọ̀nà tí ṣètọ́n bá sílẹ̀ láti fi rí àdùn ayé yìí tí èṣùgbú ọ̀nà ọ̀nà fọ́jọ́ lẹ́sùn ẹgbẹ́ bàbá tọ́ nítorí wípé gbogbo wa là ń bẹ lọ́n kọjẹ́ mi wá ogun àgbọ̀jọ́ dáàkú bẹ̀rù. wàlúmáwùtú ọlọ́ọ̀lùbá ìyá àti ìbáwòtẹ́tẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà bẹ̀tẹ̀ yẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹjí mẹ́rin tààrí ní ìfẹ́ ó ju jọba ń fẹ́ kí dáadọ́ máa fún dáadáa dùn wá sí ló kọ orin ọlọ́fẹ́ tó kọ o káwa náà gbà bí ó nígbà nẹ́bì wáyé ọ̀lápẹ́ ogun ọ̀hún. Nígbà nẹ́bì wáyé pé kílẹ̀ kò máa ń yàwó yàwó mọ́jọ máa sọ̀rún lé kí ìyàwó ẹ̀nùgbọ́n máa wá pé bó wá ní bá nẹ́bì wọ́n Ìṣó ojúlé àjùlọ tó ní àlejò. Ṣé nígbà mo ṣe àrípẹ́yìn àti àwẹ́ òtẹ́ ìkìlẹ̀ fún láti bí wákàtí méjì kìlọ̀ wá kìlọ̀ fẹ́ ilé àlejò ní bíbà. Àbí ọmọ fi ta ẹ̀mọ̀. Ṣé wàhálà rẹ̀ tó gbé wá tẹ́ táwọn ọ̀dà àpàrà sórí ẹ̀? Sọ́sọ́sọ́ Bẹ́rọ̀ ọmọ kẹsẹ́ ń pè yẹmi sí gbogbo tó wá láti kọjọ tó pọ̀ lọ́kẹ̀lẹ̀ kò máa lórí, ọlọ́lọ́ yọ táàmù sábúrẹ́ rẹ̀ fẹ́ bóòdé ní ìjọba ẹ̀kọ́ orí ẹ̀hùn torí pé ẹ̀ẹ̀kẹ̀ú níbi tẹ́ẹ̀tì tó kéúké aláǹjọ́ kàbá ọ̀kanú àfá ó sì láyà wọ́n wá ń ṣe wà nímá ó ní olóògbúkú àbátọ̀ kan mẹ́rin ẹgbẹ́ nílé ah! àfá ó ní olóògbú ọmọ yìí ó ní ẹgbẹ̀gbọ́ irú kí alẹ́ ẹ̀rọ arábáfẹ́ kàtó ló sáàpùrẹ̀ ìfẹ́gbòsẹ̀ sí ẹ̀jẹ̀ ìlú obi àríbáyì tí a bá gbé mútàpùlọmọ lọ́wọ́ bá sí báyìí ó dorí ẹ̀kọ́dò Ẹ̀ẹ̀kì ó bí jẹ́ ti fúnṣẹ́ ókè ọgbọ́ orílẹ̀ jẹ́ ẹ̀ṣẹ́nu. Ọ̀kan náà àmọ́ wà, bàbá rẹ̀, ọlọ́pù ti mú ọ̀ṣọ́lọ̀. Wọ́n ti bẹ̀gẹ́ tó bá jẹ́ ọjọ́ àbá láàárọ̀ báyìí àfóònù lọ pa alágbà ọ̀sán kọlọ̀ pé yẹ ní títà pátákì ọ̀pọ̀lọ̀ tó kọ̀ pátákì ọ̀pọ̀lọ̀ tó kú oró gbogbo ẹ̀ wọ́n máa tọkọ̀ tẹ́lẹ̀ bàbá ní lágbàjáwọ́ ó sì wà ní kọ́bá ti di sẹ́lẹ̀tẹ̀lẹ̀ báyìí bàbá ọ̀tà gbọ́ àwọn ìtọ́wà tó bí wọ́n di ẹwọn nínú wọ́n lè rí méjìlá kágbà mẹ́jọ ọbẹ̀ fún ọgbọ̀rọ̀ tẹ̀lé àbá rẹ̀ àti kílò gidi bọ́bẹ̀ bẹ́ẹ̀ làbá pẹ́ di ẹgbẹ́ ó sì wà lọ́dọ̀ àbẹ́ ìdíjọ́ ọjọ́ méjì ó dé kó kéwúré lú lè kí kò fọ́ lọ́ọ̀ máa tẹ́lẹ̀ èrè ló àbáyé máa mí ní ẹ̀. ó ṣe di bàbá tí tẹ́mọ́tẹ̀ yìí bí títà àti fọ́ bàbá ti jí lọ́jọ́ náà lọ́bá sàwàlà ti jí mi fáìfù kan. àwọn olùdarí mẹ́ṣẹ́ ìdájọ́ rajiri nínú lára mọ́ra ń já bàbá kùlùkùlùkù bá jáde rí rẹ̀ ní bàbá ní ọmọ ìlú náà kùtù lùrùkù láti làrúurú rẹ̀. bàbá ní mo kú oríire. nínú lè mi ah, àdìgbò ọmọ mi ní pé tó lẹ́rù yìí. Olóòtí ah. wú ibi tó wá pé kọjá. Tó ah, ń gbàra òun lẹ̀ lọ́wọ́ ẹgbà ní. Ọ̀pẹ́ rẹ̀, pẹ́tọ́lá sí àdúgbò wọn làwọn àfáà kan bá kó débẹ̀. Bàbá bá gbọ́bẹ̀ ṣe ń kéw tí ó bá ti ń kéw.

àtọ́ òun tó kó dádìgbò olùdásọ̀. àánàkúnmọ̀lá níta ẹ̀fẹ́ aránṣẹ́ sí lè ẹ̀ẹ́sẹ̀ pẹ́ bàbá. àwọn ọlọ́run ti láìbẹ́ sí bàbá ah, bàbá náà ti bọ́ọ̀lù ọ̀rẹ́ ọlọ́run bá ní bàbá wọn. wọ́n ti ti sáàmù wọn dáadáa ní dáadáa pẹ̀lú wọn. wọ́n dà ọ̀nà tí ó gbà pàdé ọba dẹ́dà àbá mi ìfẹ́ ìfẹ́. ọba dẹ́dà bá ní bàbá wọn. bá ní májè kọ́rọ̀ rẹ̀ ọ̀dáhùn owó náà tọ́jú bàbá ó sì dúró dákùn kọ́rọ̀ àríkàṣe rẹ̀ jẹmáà àrọ̀wà àbẹ́wà orí ìta àti ní wípé wọn ò mú awá síbi táàtì máa tún kéúké. ó ń pé máa ní àdàrọ̀ súúlì máa ní owó mẹ́rin lọ́wọ́ àdàbí yóò yá kúlù tọ́ àmà ilé tí ń jẹjà dídì yóò sí ìbílẹ̀ tí wá kè ètò túnkù lọ́wọ́ rẹ̀ ló kó lọ jàdí tí ń jẹ bísínẹ́sì yóò ó gbọ́rọ̀ bí ọlọ́ọ̀bá mi igun mi ní ọmọ ẹyọkẹ tó fún mi ìdáka ilé mòwò wájú mi ó fílíjà náà ó ti rẹ̀ lọ́dọ̀ yóò rẹ̀ láti jẹ̀ tẹ̀sí orí bí ìlú ní ọjọ́ èèyàn pé wọ́n á gbọ́ jama kí a fẹ́ fi pípẹ́ rọ̀bà dẹ́dà ká lókè ìyẹn o hmm, hmm. jama ẹjọ́ tẹ́ẹ̀rí owó ọlọ́run mẹ́lẹ̀lẹ̀ mọ̀ bá kọ́rọ̀ múrí in ìlà lèrà nílẹ̀ tí ó bá ní ìmọ̀ jẹ́ ẹ̀kọ̀ fúnyà ẹn tó nímọ̀ tí ń lò ní ohun ìyàfún àmẹ́lò tẹ́yàn bá nímọ̀ tí ọ̀bá lò bí ẹjọ́ òmìnir Àbá náà mú tébù wọ́ta ó sì ìfò ọwọ́ òsì mú ah. sunday náà mú tébù wọ́ta ó náà sí ìfò sí ìyàtọ̀ jọmọ́ra àwa sọ́kù sàádà wà sàádà mọ́ gbọba lẹ́gbà ọ̀nàrí kọjọ ọ̀kọ́lá fún gbogbo wa ìrìnrìn kò fi sẹ́sẹ̀ gbogbo wa ìtí máa gbẹ̀yàn fò nídìí kí Nínú ìgbàtàwà mẹ́wọ́n bá ń ṣe wàjámù hmm. ní ẹ̀gbà wàjámù àti kọjá lẹ́wọ̀n mẹ́rin ìsìn ẹ̀yí ẹ̀kì jáde láti inú olé ọ̀tọ̀ọ̀tọ̀ wà máa gáàdà ìfún mìíràn ìyẹ́sẹ̀ ògáàfà fáwọn ọ̀nà fáwọn ìkúlù ìfẹ́rùpàtì mẹ́rin ìfọ́ìfà ẹ̀yìn tọ́ìfà bẹ́ẹ̀rẹ̀ ليتفقهوا في الدين قد تفقهتم في الدين ولينذروا قومه إلى رجل فتنزل علم قريبا لأنه نعم لأنهم يرجوا أو يعذرون يحذرون بارك الله فيكم وبعد <laughs> هو بروتين يوسف يورينيرون كيف kò ní ṣe ní tújà ní lórí yóò ṣe ní tújà fún yóò wà sọ ibi àfàǹdá yóò sọ ibi àfàǹdá yóò sọ ibi àfàǹdá yóò sọ ibi àfàǹdá ẹ̀tọ́ kéwò ní ìṣe ni ẹ̀tí ìwọ́nú rẹ̀ o ẹ̀sìn tọ́wọ́ ni ẹ̀sìn ní o ẹ̀ màkíw

Ìtumọ̀ ẹgbẹ́ owó yóò lè pọ̀. Náà, ìmọ̀ bí ìmọ̀ àbẹ́rù bá ọkọ̀. Ó ní ìmọ̀ràn tó wá kówó síbẹ̀ fún. Sọ́tọ́rù. Ah. Àlàálàn. Àlàálàn. Ah. Orin ilé àti yọ́jọ wa sọ, ìwù àsọ. Wà láńbí á ń ó lábẹ̀ àkọ́ọ́lù. Wà láńbí á ń ó والجمع القنوت ألفا ألفا وقد جمعنا الإلم حرفا حرفا وقد جمعنا الإلم حرفا حرفا حرفا وقد العلم حرفا حرفا وقد العلم حرفا حرفا ولو بحرف واحد أعطونا ولو بحرف واحد أعطونا ألفا من الأموال ما رضينا

àbọ̀ ẹni sùn wọ́n ti lẹ́rìn ni wọ́n ṣe tó sọ tó rẹ̀ yàn sí. oye bàkà yorùbá wà kéjì yorùbá kéjì yorùbá kéjì yorùbá wà. ta ló fẹ́ ìmọ̀ ọ́ kọ́ wa Ta lọ fẹ́ kí ìmọ̀ wọn pọ̀ nínú wa? Jọmá ẹ̀lọ ọmọ lọ́wọ́, bí ma ń bá ṣe pọ̀ lówó náà pọ̀. Ó ṣe jẹ́ kó wú ìbẹ̀lẹ̀ tí gbó òfẹ́ bí àmì. Ọ̀yà ọlọ́wọ́ ṣe ní àpò olówó. Lójú ọ̀nà ọmọ wọ́n máa yí kí ẹ̀rọ owó ràtíà ẹ̀rọ owó kọ́lé ẹ̀rọ owó kọ́ mọ́sálásí ẹ̀rọ owó kọ́ owó kọ́ rọ́ọ̀kọ̀ ẹ̀rọ owó owó kó tọ́lábàjọ ẹ̀ẹ́kùrò جعلت أطلب أصلا لعلم مجتهدا جعلت أطلب أصلا لعلم مجتهدا وزينة لمولد هي الأحاديث وزينة لا يطلب العلم إلا bàzínú zákàrù láàrẹ tó gbọ́rẹ̀ ìrìnà ìlà bàzínú zákàrù wà láìka yòókù gínú ìlà límà kọ́ ní ìfú wà láìka yòókù gínú ìlà límà kọ́ ní ìfú wà láìka yòókù gínú ìlà ànábì máa lé ẹ̀bá sílẹ̀ ọ̀nà méjì mọ̀fẹ́ kẹgbà rú ẹ̀yọ látàájàbà ànábì máa lé àǹtàjà míhù ẹ̀rẹ́dùrù látàájàbà ànábì máa lé sáwọ́fà tẹ́bírùkù látàájàbà ànábì látàájàbà ànábì máa lé هي مواريث وإنما هي مواريث وإنما الدنيا مواريث هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله